ètò yín ètò wa ojúmọ́re pẹ̀lú èmi ọmọ yín ṣògòrẹ́ni kejì jpp àpòsò orí tẹlifíṣàn orísun ó sì ń tẹ̀síwájú mo rò pé ẹ gbádùn gbogbo àwọn orin eléyìí tí mo fi hàn wá yẹn ti lady evangelist ronke kuti yahweh láti ọ̀dọ̀ janet eh, màmá wa janet ayẹni àwọn ni wọ́n ṣe yẹn ẹ ti rí màmá yẹn bó ṣe ń tọ́ wọ́n kọrin bíi eh, màmá wa bọ́lá rẹ kí ọlọ́run kí ó jẹ́ kí màmá pẹ́ fún wa láyé láàyè àti ní àlàáfíà ara apẹ́ rere làwọn màmá yìí jẹ́ láti ayé bàbá kú iṣẹ́ màmá ayé yóò ní bàjẹ́ o aṣògo rẹ̀ ní kejì àwa náà ń bọ̀ lọ́dọ̀ yín láìpẹ́ láì jìnà ẹ rí mi tán torí pé ẹ tó gbá mi lálejò ẹ nítorí pé mo ti ń pè yín láti bí ọjọ́ mélòó kan ṣùgbọ́n ẹ bá ṣe jọ ń sọ̀rọ̀ yẹn àwọn èèyàn arójú yín wá tiẹ̀ gbọ́ gbogbo nǹkan tèmi àti yín ti ń sọ láti ọjọ́ yìí ẹ wo láàárọ̀ yìí àlejò ti wà nínú ilé ta àlejò mi láàárọ̀ yìí evangelist ni wọ́n ṣe ló yẹ kémi gan fi ohun kan kí n fi kí wọn nítorí pé ó ní ooo ṣòkòrò ní ìkejì ooo ta làlejò rẹ lórí ètò ojúmọ́ rẹ àlejò mi láàárọ̀ yìí o òun náà ní ajínrere ọlọ́mọtọ́ bí ọ̀ká àgbàlẹ́ńgá lójúbú lọ́wọ́ táwọn ọ̀fọ́ lójúbú lọ́jọ́ lọ́jọ́ báyà pẹ́rẹ́gẹ́dẹ́ akin oògùn òkun o wìrìwìrì jẹ́ káwọn èèyàn ó gbọ́ wìrìwìrì lẹ́nu rẹ̀ jẹ́ kó mọ̀ ó ń bẹ nínú ilé ẹ̀mí sọ mí lẹ̀. ojúmọ́ re lètò lórí afẹ́fẹ́ tọmọdé tàgbà wọ́n sọ pé tòyí la fẹ́ ojúmọ́ re ọba ètò lórí afẹ́fẹ́ tọmọdé tàgbà wọ́n sọ pé tòyí la fẹ́ ojúmọ́ re ètò yìí la fẹ́ máa wò ojúmọ́ re ètò yìí la fẹ́ máa wò pẹ̀lú ṣògo mo rẹ́ni kéèjì mi nǹkan pẹ̀lú ṣògo mo rẹ́ni kéèjì mi nǹkan ojúmọ́ rè ń kí yín takọtabo sọmọrí ẹkú ìkàlẹ̀ takọtabo ṣàlàáfíà lẹwà nínú ilé o takọtabo sọmọrí ẹkú ìkàlẹ̀ takọtabo. ojúmọ́ rè lètò tó wọlé dé pẹ̀lú atọ́kùn ètò lèmi ń wí ṣògo ọmọ ọmọ rẹ́ni kejì náà ni adúpẹ́ lọ́wọ́ ọba mímọ́ ọba tó dá gbogbo wa ọba mi ọba kẹ̀kẹ́ lú kẹ̀kẹ́. Hmm lórí orísun tẹlifíṣàn tá a wà yìí ká máa dúpẹ́ lọ́wọ́ ọba àkẹ́kẹ́ǹkẹ́ ọba tí kẹ́ni hmm. tiẹ̀ láìmọye alágbára ńlá ọba amọ́nikẹ́ni ẹ̀bìtìkọ̀bìtì bàbá mi àgbà ṣògomorẹ́ni kejì hmm. èmi a máa wí pé ọba mi lọ́ba àkẹ́kẹ́ǹkẹ́ ọba tí kẹ́ni tiẹ̀ láìmọye ọba tí ń ṣohun gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo wíníwíní tí ń bẹ hmm. lójú ago ọba mi òjò ní gbogbo ilẹ̀kílẹ̀ olúwa ọba mi lọ́ba àwọn ọ̀jọ̀gbọ́n ọba tó gbọ́njúbà ọlọ́gbọ́n hmm. olùdá òye ni alágbára ńlá ó mú ọgbọ́n ó fọgbọ́n kó gbogbo ọlọ́gbọ́n sínú ohun tí jágolo ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n hmm. tí wọ́n fẹ́ fọgbọ́n báyìí lẹ́dùnmarè jọgbọ́n gbogbo ọgbọ́n pátá ló ṣubú lulẹ̀ tí ń gbọ́n pátápátá. Hmm. bí ìbà àfọ́bá tó ni wọ́n ọba tó mọ̀ wá alágbára ńlá bàbá bàbá wà ní mímọ́ nínú ọlá ọba tí ń ṣohun gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo wíníwíní tí ń lójú aago. ètùmàrè mímọ́ ọba sọ̀rọ̀ máma yẹ. aláàánú ọ̀fọ̀ àná olóòní ọ̀fọ̀ òní ọlọ́lá ọ̀fọ̀ ọ̀la onígẹta ọ̀fìgẹta oníjẹrin ọ̀fìn jẹrin ọba tó ń ṣo gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo wíníwíní tí ń bẹ lójú àgọ́ Èdùmàrè mímọ́ ọba sọ̀rọ̀ máma yẹ ọba dání má gbàgbé lọ́lọ́run wa akimáki tá a lọ́lọ́run wa àdáni má gbàgbé lọ́lọ́run bàbá kìmáki tá a lọ́lọ́run wa ṣèbóhun ló ṣẹ̀dá ayé gbogbo kí bàbá tògọ́rọ̀ ní kejì o hmm. ṣé ìwọ náà ó kí bàbá o ní kí bàbá alágbára gíga ọba àwọn ọba ni alágbára tó fọwọ́ agbára agbaláì lágbára lọ́wọ́ hmm. alágbára níbi hmm. tó fi fọwọ́ agbára apaláì lágbára lára alágbára agbára gbàngbà ọlọ́run ló máa ń jẹ́ kí n máa sọ wípé pè lónìí ìbárò bàbá mímọ́ hmm. pè lónìí ìbásọ ọ̀gá òkú ìṣẹ̀lẹ̀ ah, ìṣe o ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ tí ń yọmọ rẹ̀ lọ́fìn ẹ bá mi gbé bàbá ga òun ló máa rán ni níṣẹ́ tó máa ń bà ní ìṣe ó kan inú aláṣẹ ju hmm. erùpẹ̀ hmm. òkúta táwọn ọmọ ní ayé kàn sílẹ̀ ní bàbá mi mú ṣe gunlé àwọn ẹrù jẹ̀jẹ̀ tó wọ onígbẹ̀jẹ̀ kò ká ló fi tẹ̀wọ́ lórí bá oh, ó jẹ́ kémi náà wá sọ́dọ̀ rí kí má sọ wípé wíríwírí ó yí bàbá àbò ní yìn bàbá gbogbo wa láyìn bàbá láyìn bàbá gbogbo wa láyìn bàbá. yòókó lé ní kejì wo lé ní o. gbogbo wa láyìn bàbá. ṣòṣòro lé wo lé ní. gbogbo wa láyìn bàbá. àbáwọ̀ ó yìn bàbá. gbogbo wa la ó yìn bàbá. ó tọ́ ni bẹ́ẹ̀ náà ní jẹ́ ká polúwọ ọba mímọ́ ọba tó dá gbogbo wa pátákó hmm. àdìgún olódùmarè ọba òkè hmm. ọlọ́run ọba àwọn ọ̀jọ̀gbọ́n ọba tó pọ́n júbà rẹ̀ fọ́gbọ́n ó mú ọgbọ́n ó fọgbọ́n sọgbọ́n olùdá òye ni alágbára ńlá ó mú ọgbọ́n ó fọgbọ́n fún gbogbo ọlọ́gbọ́n sínú ohun tí jágolo hmm. ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ fọgbọ́n báyìí lẹ́dùnmarè ìjọgbọ́n gbogbo ọgbọ́n pátá ló láyé pẹ̀lú ọ̀run ni hmm. alágbára ńlá ọba hmm. tó dá gbogbo wa pátápátá hmm. porogodo arúgbó ọjọ́ ọba àtọ́jú baba ńlá baba àtọ́bí baba baba àtọ́bí baba baba àtọ́bí mi lọ́mọ lọ ìdọ̀bálẹ̀ láàkì bàbá ìdọ̀bálẹ̀ láàkì bàbá ṣògbọ́n mọ́rẹ́dí kejì ìdọ̀bálẹ̀ láàkì bàbá ìdọ̀bálẹ̀ láàkì bàbá bọ́ba nìkan yìí kọ́ba lóòró nílẹ̀ wa. ìdọ̀bálẹ̀ láàkì bàbá. ìkọ́ba lóòró nílẹ̀ wa o. ìdọ̀bálẹ̀ láàkì bàbá. ìkọ́ba lóòró nílẹ̀ wa. ìdọ̀bálẹ̀ láàkì bàbá. tábà ní ká máa bá lọ báyìí ilẹ̀ àṣù ilẹ̀ àmọ̀ pẹ̀lú wìrìwìrì torí wípé tí ènìyàn bá ní ẹ̀bùn tí ènìyàn bá mọ nǹkan ṣe kò sí ni kò dìgbà tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń fún ẹni yẹn lọ́rùn fún lápá fún lẹ́sẹ̀ kó tó di wípé ẹ máa mọ̀ wípé dájúdájú ẹ̀bùn ọlọ́run ń bẹ nínú ayé lágbájá mo ti fi ohun kan sọ bó tẹ̀ jẹ́ pé mi ò lóhùn ìjálá ṣùgbọ́n gẹ́gẹ́ bí atọ́kùn èmi náà gbọ́dọ̀ tàbí ọbí ọmọ gbọ́dọ̀ jà pìtìpìtì bí adìyẹ tí wọ́n ń nà ní tí wọ́n nà nígi èmi náà gbọ́dọ̀ ja pìtìpìtì pé ó wà lára mi o èmi náà ń gbé Jésù fún ga o mò ń gbé sóòlù mò ń gbé mi mi mò ń gbé ara fún Ọlọ́run o ìyẹn lẹ́yìn pé lẹ́yìn gbé bọ́dí o gbé mi ń gbé gbogbo ara mi mo gbé gbogbo ayé mi mo gbé fún mo gbé fọ́lọ́run àwọn Ọlọ́run. láàárọ̀ yìí àlejò mi evangelist Akin Adédòkun tí gbogbo ènìyàn ń pè ní wínrínwínrin àwọn ní Ògúndòkun tó mo tọrọ gáfárà àṣewí òtá ṣìṣọ ní ṣòkòtò bá mú sefiu eh, lórí ikọ̀ àwọn náà ni evangelist akin ògúndòkun wínrínwínrín ni gbogbo ènìyàn máa ń pè wọ́n nítorí pé tí wọ́n bá bọ́ sórí ìtàgé láti yin ọlọ́run ẹ máa gbọ́ wínrínwínrín ẹ máa jó wínrínwínrín ẹ máa rí wínrínwínrín ẹ máa fìlì wínrínwínrín ìmọ̀lára wínrínwínrín máa wà ń bẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbóòórùn wínrínwínrín nítorí pé níbi tí mo ti lọ mú wọn wá mo rí iṣẹ́ yìí mo dẹ̀ pé wà ńbẹ̀ ni mo ṣe ni pé kí wọ́n máa bọ̀ lórí ètò ojúmọ́ re lówùúrọ̀ yìí kájọ jíròrò lórí nǹkan tí wọ́n pè ní ìyìn ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ bá mi kí àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá nínú ilé. gbogbo yín pátápátá tẹ́ ń wojúmọ́ re gbogbo yín náà là ń kí o. Hmm a kí yín lórúkọ jésù ọmọ mèrì gbogbo yín pátá ẹ ò ní ṣìṣe ìbànújẹ́ ayé ò ní kàn yín gbogbo yín pátá ẹ ò ní fẹ́ wọn lògbà lágbára lọ́wọ́ ọba tó nílé ayé ọba tó dá gbogbo wa iwájú lójúgun gbé iwájú lẹ ó máa lọ ẹ ò ní dèrò ẹ̀yìn láéláé lórúkọ jésù tí í jẹ́ èmi ni. Amen alágbára ńlá ọba tí í ṣòun gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo mm. èdùmàrè mímọ́ ọba tó fọ̀run ṣe bùgbé alágbára ńlá ọba kàyéfì ọlọ́run ọba mi ni mm. bí mo sùn bí mo jí kíkí elédùmarè ló máa ń ṣe mí ní kàyéfì lọ́jọ́kọ́jọ́ mm. ọba tí ń gbébi gbogbo àní nígbà gbogbo ní gbogbo wíníwíní ojú ago ọba mi òjò ní gbogbo ilẹ̀kílẹ̀ gbogbo olólùfẹ́ ètò tá wò lọ́wọ́lọ́wọ́ Hmm. ètò tá a pè ní ojúmọ́ re báyé tí ń jáyé lórúkọ jésù ẹ ò ní tẹ́ ẹ ò ní tí ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ ayé ò ní kàn wá gbogbo wa pátápátá a ò ní fẹ́ wọn lùgbà. àmín àṣẹ rí wípé ó wà lára wọn gidigidi ni ó wà lára wọn gidigidi ni bàbá wa ǹjẹ́ mo tiẹ̀ lè sọ wípé torí kò dìgbà tá a bá ṣe ń béèrè wípé ah ṣe inú ṣọ́ọ̀ṣì lẹ ti rí ẹ̀bùn yín ni ṣé ẹ lè sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ gan ṣé ìgbà tẹ́ di ọ̀dọ́ langba àbí láti kékeré báwo lẹ ṣe bẹ̀rẹ̀ báwo ṣé nílé yín ọlọ́dẹ ni dáàdì yín báwo gan ni gbogbo ẹ ṣe lọ. ẹ ṣeun atọ́kùn bàbá wo orúkọ yẹn lóòótọ́ torí Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ òun níjánu ọmọ Ògúndòkun lórúkọ bàbá bàbá mi hmm. bàbá tó bí èmi ní jẹ́ Adéṣọlá ìdílé ọlọ́dẹ ni ìdílé ògúndòkun hmm. Hmm. ọlọ́dẹ ni wọ́n ṣùgbọ́n àwa ò gbọ́njú bá gbogbo eléyìí lọ́wọ́ àwọn bàbá tiwa. jésù. Mhm. a kàn dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a rí gbà látọwọ́ bàbá wa torí gbà tá a kéré wọ́n máa ń play àwọn rẹ́kọ̀dù àwọn bàbá ọlárìnwájú adépọ̀jù oh. gbogbo àwọn kinní yìí ló dàbí pé a ti hmm. há sí orí olùkọ́ kan ló wá rí ẹ̀bùn yìí lára mi nígbà tá a wà ní iléèwé girama mm-hmm. tíṣà ẹ wò títí lọ́jọ́ kan ah Akínwá ó yẹ kó máa kéwì mo ní kí ló ń jẹ́wì hmm. ewì Ọláréwájú Adépọ̀jù hmm. <laughs> lẹ́yìn dẹ ẹ̀yin ti yá sórí ẹ̀hún lẹ́yìn máa ń kéré. tíṣà yìí bá gbéṣẹ́ fún mi pé hmm. àwọn fẹ́ ṣe send off fáwọn sínà kínní kankan kan ẹ lọ yá lọ bẹ̀rẹ̀ mò ń sọ̀rọ̀ nineteen ninety six. Hmm. níbi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn so bí eré bí àwàdà a lọ sílé ìwé olùkọ́ àgbà ìyẹn college of education st andrews a kúrò níbẹ̀ a lọ yunifásitì ní st andrews yìí ni wọ́n ti fún mi ní wìrìwìrìn hmm. wọ́n ti fún mi ní wìrìwìrìn. kí ló bí wìrìwìrìn. ẹ ṣeun ah, mo wà ní ẹ̀ka ìmọ̀ orin ìyẹn music department ẹni tó wá wà ní tó jẹ́ ọ̀gá wa tó ń ṣàkóso bá a ṣe ń kọ orin lásìkò yẹn is now late hmm. àwọn là ń pè ní mr uh, mr kí ni mo fẹ́ forúkọ wọn ṣe. Hmm, ẹ máa padà rẹ níta. Hmm, àwọn ni wọ́n wá wò gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ orin o gbọ́dọ̀ kọ́kọ́ kọ orin kan láti jẹ́ kí wọ́n mọ̀ pé báwo ni ohun ẹ̀ ṣe rí which part ló belong sí ṣé soprano ni ṣé tenor ni ṣé bass ni ṣé alto ni. Mr. Uh, Akinwumi. Okay. Debo Akinwumi is a blessed memory. Hmm, ìgbà tí mo wá orin tí mo kọ lọ́jọ́ yẹn ni pé lónílẹ̀ ò gbọ́ wìrìwìrì lónílẹ̀ ò gbọ́ wìrìwìrì mo gbórin tó dùn dé wìrìwìrì ah, lónílẹ̀ ò gbọ́ wìrìwìrì mo gbórin tó dùn dé wìrìwìrì lónílẹ̀ ò gbọ́ wìrìwìrì. <laughs> Lẹ́yìn ìgbà tí mo kọrin yìí mo hmm. sun ìjálá. Hmm. àṣẹnu tíṣà yìí ti dùn sí nǹkan tẹ̀rọ àṣẹ olùkọ́ inú ẹ̀ dùn ó ní kí n lọ jókòó ó wò ó ní à ah, tẹ́nà ni ẹ fi sí tẹ́nà ìgbà tí hmm. gbogbo wa ṣe tán gbogbo àtà jẹ́ new student tá a ṣe tán wá ní interest nínú mi wá fẹ́ pè mí padà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tuntun tó kò mọ orúkọ mi ó ti gbàgbé ṣùgbọ́n orí nígbà tó máa pè mí ó wá rántí wíníwíní ó ní ẹ ẹ that boy come come àwọn èèyàn wá fẹ́ máa no no no no ẹ that one ẹ that wíníwíní wíníwíní àti kíni so ẹ mọ bí àwọn ọmọ bíi mímọ ṣe gbórúkọ déèrè o ọmọ school ṣe rí academic environment bó ṣe di pé wíníwíní yẹn department gbà ni ah nígbà yẹn mi ò fẹ́ jórúkọ yẹn ah, wíníwíní báwo àròlé ọ̀rọ̀ ni mo fẹ́ máa gé mo fẹ́ káwọn yẹn máa pè mí as God will have it àrọ́gbọ́n dá sí i wìrìwìrì yẹn wá. ṣùgbọ́n wìrìwìrì yìí ó wá di wìrìwìrì Jésù. tònílá ògbọ́n wìrìwìrì gbogbo ìtòdùn dé òwìrìwìrì tòní láògọ́ wìrìwìrì. mo gbé tòtò ó dùn dé o wìrìwìrì o. lóní láògọ́ wìrìwìrì. ẹ wo ẹ jẹ́ ká lọ sílé agbára nígbà tá a bá lọ tá a bá padà dé wìrìwìrì sí wà nínú ilé wìrìwìrì lẹ́ ń wò lọ́wọ́ lórí ètò Ojúmọ́ Ire pẹ̀lú ṣògo wìrìwìrì ó yẹ lọ sókè lọ́hùn à ń padà bọ̀. <laughs>